أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسألكم الله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọba nábì ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà olùmọ́sáfàánú èyí wa kú láyàtàlùkìyàmà akẹ́wà káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́sá falagbóyé ẹ̀sìn rẹ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam fi wáyé pínlẹ̀ yuridillahu bihi khayran yufaqihu fi ddin ẹni tó lọ sí dáadáa ọlọ́ọ̀bá falagbóyé ẹ̀sìn ni ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́sá falagbóyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá wala qur'an al-karim wala la àwọn akẹ́lẹ̀ àyíkú wa nípa Qur'an àti sinasi ọlọ́wọ́ bá pẹ̀lú Qur'an ìta adédúná níbi tó jẹ́ ọ̀nà yàn lórí ẹni kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti gbọ́lágbàlagbà ti jẹ́ ọ̀nà yàn lórí wa láti máa sikiri láti máa ka Qur'an láti wá wọ́n ka Qur'an láti máa ka Qur'an káti máa ronú sí i kálẹ̀ máa fi ṣẹ́ kálẹ̀ máa fi fèsì nítorí náà nìkan lójú ọ̀nà ọ̀la ó ti yé wa ìṣẹ́ràn sallallahu alaihi wa sallam ti kọ́ aláìpẹ́ ẹwà mà nípa Qur'an kí ma fi ṣẹ́ṣe kí ma fi jẹ́lọ́ ọba síwájú káwọn kan tó dé tí wọ́n ma ń kọ́ ma ń pa Qur'an tó ma fi jẹun ó di ẹwà ó di ọ̀rọ̀ lórí mi pẹ̀lú ẹ̀ láti wọ́n ma ń pa ó tún abẹ́ ti dìnnà àwa tí wọ́n mú ìrànlọ́wọ́ wá fún àgbọ́yé Islam tí a ń ṣe yìí kárí pé àdáwà ìrànlọ́nà àjò báńkì wa náà ni jaiz bank báńkì wa náà ni jaiz bank àkáǹtì nọ́mbà wa náà ni zero márùn six nine eight two one zero márùn six nine eight two one ọlọ́wọ́ sàálẹ̀ sàárè ọlá Qur'anul Karim àwọn èèyàn dáwọ́ dúró láti máa ṣèrànlọ́wọ́ fún wa àmọ́ ó dípò gan ni ó ti wà á máa ànáǹsà tó kùnà lọ fún anú ọ̀sẹ̀ yìí fún wa ọ̀nà àti kí ní máa bá a lọ àtìlẹ̀gbọ́wọ́ tó ń ṣe náà ni àtìkú ọ̀nà rọmọdán tó wọ́n ti pé rọmọdán nìkan ni ní àlàáfíà ń yìí lọ́jọ́ òní lọ́jọ́ sunday ní aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ọlọ́ọ̀bà mọ́tò parí kan lọ́ba èyí tí afẹ́ afẹ́ kọ́ wa yìí àfẹ́ wa عبد الرزاق ابن عبد الموسى أركان التعبد القلبية للذكر وغيره من العبادات وني أركان التعبد القلبية للذكر هو أقوط الدماء إما سيولوبا إما سيولوبا كلوكا كلوسنا سيولوبا وغيره أفجاه بيلو من العبادات نوع عبادة فأصبح إن ذكر الله سبحانه وتعالى وتقرب إليه بما يحب من سال الأحمال والأقوال لا يكون مقبولا عند الله إلا إذا أقام أو عابد على أرقام الثلاثة ثاني كسمت نوبة أتما أنتون نوبة تنفسي تبقى اسمه نوبة pẹ̀lú àwọn aṣẹ́ rere àtàwọn ọ̀rọ̀ àti gbogbo àwọn tí ẹ bá ń ti tọ̀ lọ́wọ́ kan kò lè gbígbà wọlé àfi tá a bá rí àwọn òkú mẹ́rin tó wà pẹ̀lú ẹ̀ ní alhab kí ẹ máa ṣí pẹ̀lú kí ní ìfẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó o nífẹ̀ẹ́ tó ń ṣe yẹn náà wala khawf kó o dẹ̀ máa káyọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wal raja kó o dẹ̀ máa bíyèsí ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ilé àwọn òkú ẹ̀ta òun náà ni máa múṣẹ́ gbà wọlé ní máa múṣẹ́ gbà tó láwọn bá sọ̀rọ̀ fún mi jáṣẹ́ yẹn máa ní lọ́wọ́ láti náà lọ́wọ́ كان سعاد هي أركان الثلاثة هي أركان تعبد القلبية وجدت الله سبحانه وتعالى توكل كتب عمونا كيف يجب أن يكون مسكين كون منفع الله سبحانه وتعالى mun nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́mọsá nífẹ̀ẹ́ kọ̀kan sí wa náà ọlọ́ọ̀bá ó di ẹ máa nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá lórí pé ọlọ́ọ̀bá fíkún sí kí ní ilẹ̀ ń ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ nífẹ̀ẹ́ òun náà ó di wa lọ́wọ́ nífẹ̀ẹ́ máa ń ṣe rí àwọn sọ̀tàmù sí ìlú àmbíyà àwọn sọ̀rọ̀ àwọn nàbí ọlọ́ọ̀bá áyà 90 pé إنهم كانوا يسارعون في الخيرات àwọn wọ̀nyí wọ́n dáhùn tó máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n máa ṣe kíkà títí wọ́n ní kìí ṣe pé wọ́n máa ṣe kíkà títí lọ bí iṣẹ́ rẹ̀ wọ́n bí wà ṣìlẹ̀ khairat náà wọ́n èdè kóna náà rákàtàn wọ́n ráhàdá ilẹ̀ máa pọ̀lọ́ ọba lẹ́ni tí ń sojú kò sọ ọlọ́ ọba àrùràjá wọ́n ráhàdá wọ́n lè ń ká ọlọ́ ọba ayé hauf ọ̀kánú lánàá khashi'in ọlọ́run ni wọ́n ti ń payà ó gbé wa ọlọ́run bá subhanahu wa ta'ala láyà àwọn àlàyé fún wa kálíbà àmàkọ́lọ́ ọba subhanahu wa ta'ala lèyàn máa ṣe nǹkan torí tí èèyàn nífẹ̀ẹ́ sí nílé máa ṣe nǹkan torí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé wa ilé náà láti jèrè àti alkiyama wọ́n máa sọ ìtẹ̀kọ́ fún wa ń pa arábìnrin kan tó ń pè ní rábìá tọ̀dàwíyá pípé òun ò sí náà ọba ń torí pé òun fẹ́ àlùjẹ́nà òun yẹ kí ọba tó kó ń bẹ̀rù náà òun sí náà ọba ń torí ìfẹ́ bẹ́ẹ̀ bá ń sí náà ọba ń torí ìfẹ́ nìkan tó bá mu mẹ́ẹ̀ta láti pé ó di wà mẹ́ẹ̀ta láti pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ń jà sí wà lọ́fàá ẹwọ àwẹ̀ táǹkà àtàwọn náà fi ń tàn yàn anabi muhammad sallallahu alaihi wa sallam لمن صام رمضان ايمانا واعتكابا ذكر له ما تقدم من ذنبه ẹni tó máa ń gbáwẹ̀ ramadan pẹ̀lú bọ́lọ́ lòdòkó àti ọlọ́ọ̀bá ni àti sábẹ̀n àti nírètí nínú àánú ọlọ́ọ̀bá àti máa bẹ̀rù ìyá ọlọ́ọ̀bá ó di wà àti máa bẹ̀rù ìyá ọlọ́ọ̀bá ó di irú ẹni bẹ́ẹ̀ ànábì ní ọlọ́wọ́ fúrẹ́tẹ̀rẹ̀ jì nígbà fúrẹ́tẹ̀rẹ̀ jì wọ́n ọ̀bá nígbàtí wọn ròyìn àwọn ẹni rí nígbà kàwá kún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà subhanahu pé walladhina min azabi rabbihim mushfiqun àwọn tí máa káyà yà ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ ni àwọn àfáàfi ìfẹ́ gbé ọkàn inú ọkàn ní máa wà ìfẹ́ inú ọkàn lọ́wà ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá ní nǹkan mẹ́tàlá ó ti ní halawatu ìmáànì onífẹ̀ẹ́ ìdílé kí ni aláwàtò ìmáàni àbí sàlátùn àbẹ́bí ní nǹkan mẹ́ta kan bẹ̀ mọ̀nkún na fìrí yìí ojú bá ara rẹ̀ ọdún bẹ̀ hin ná aláwàtò ìmáàni kí ni aláwà ìmáàni aláàkọ́ oná ni pé an yakun Allah wa rasúlà wa ahabba ilayhi mimma siwahuma ọlọ́run ọba àtìjíṣẹ́ ó nífẹ̀ẹ́ gbogbo nǹkan yókù lọ ó nífẹ̀ẹ́ ọlọ́run àtòjì sí gbogbo nǹkan yòókù lọ ó di wa ọlọ́mọsá fẹ̀rẹ̀ yẹ wa ọlọ́run dáa náà nífẹ̀ẹ́ ọlọ́ba lójú ọlọ́ba ọlá Qur'an al-Karim ẹlẹ́ẹ̀kejì an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah ó nífẹ̀ẹ́ yẹn kò nífẹ̀ẹ́ nítorí nǹkan mi àbí tuntun lọ́ba kò nífẹ̀ẹ́ nítorí ó gbà lọ́wọ́ rẹ arákùnrin ṣẹ́ẹ̀sì arákùnrin nífẹ̀ẹ́sì arákùnrin náwó ṣẹ́ẹ̀sì arákùnrin náwó alára ṣẹ́ẹ̀sì ó sì lè fi nífẹ̀ẹ́ rẹ̀ àà ní oníṣẹ́jọ́ fún bá arákùnrin máa fún mi lówó arákùnrin fún mi níyàwó ara ò ọgbẹ́ fún oníṣẹ́jọ́ wá fún lówó ọgbẹ́ ìta àti kúrò oyin gbà yín náà pé kéèyàn nífẹ̀ẹ́ yàn kéèyàn nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́ ọba tó di wà ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kra àyẹ̀kra ó dẹ̀ ìlà kù بعد أن أنقذ الله منه كما يكره أن يوقظ أو يوقظ في النار أو كما قال الرسول kí ló fi ní kókó ìgbà kàlà sí wà ìgbà kan ọkọ̀ gidi ramadan ìbẹ̀rẹ̀ sí kírun pẹ̀lú jama ní ramadan kò sí zinama ní ramadan kò mutuna ọwọ́ kókó ìgbà àti padà sí ìgbà kí ramadan lọ tán bó sì kókó ìgbà wọ́n sì sínú náà ọlọ́mọ sọ wá sínú náà ọlọ́ọ̀bà ọlá Qur'an al-Karim àwọn kama yẹ ti ayé ní ẹ̀dá ní ilá ẹ̀rí ọ̀bùnlélá wa rasuli ọlọ́wọ́ wá fi ròyìn àwọn ẹni rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ròyìn ní sọ́dọ̀ israeli quran 17 ni àbí aya 57 ọlọ́ni أولئك الذين يدعون يتبون أولئك الذين يدعون يتبون إلى ربهم وسيلة أما تمن كي تمن وما في تحكم الله بار وما أيهم أقرب فتحكم الله بار يرجون رحمته kẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wọ́n jẹ́ ẹran sí ni ìfẹ́ ọlọ́ọ̀ba òye kan fún náà agbáàbà wọ́n yẹ wáyà ìyá ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba fi àjọ aláyà tó fi àmà wọ́lá Qur'an al-Karim wọ́lá la ilallah àwọn afáà fi al-khawf wal-hubb àbí al-khawf wọ́n fi wé ìyẹ ẹyẹ méjì ni kó ní bẹ́yẹ ti ti tó kí àbá ní ìyẹ méjì kò lè fò kò fi ìtìlẹ́kàn bẹ́ẹ̀ ni mùsùlùmí ìmánì rẹ̀ kò jẹ́ tó ní al-khawf war-raja' kuma fẹ́yàyẹ ọlọ́wọ́ ọba ó sì máa rí kí àmì ọlọ́wọ́ ọba àbájú ìlànà yà mú sí náà ọba ìjọ àwọn ọlọ́wọ́ kọ́sọ̀ sí ọlọ́wọ́ sí ìjọ àwòwò ní sí ọba rẹ̀ kò bẹ́ẹ̀ kan lọ́wọ́ ọba ṣé ìjọ sí náà ọba wa yẹn ló gbúra ní kò láti rí àmì ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ fẹ́ sànù àìsíkò ọba náà làbí ń béèrè àánú ọlọ́wọ́ ni àánú ọlọ́wọ́ ní ìgbé ọwọ́ lọ́ba ń bẹ̀ sáàmì nìkan wa dáwà nú àwọn tí wọ́n rí àánú ọlọ́ọ̀ba ọlá kùrọ̀kọ́dọ̀ karim ọlá la ilaha illallah imam wa ibn qayyim rahimahullah kọwa mú wa àwọn májẹ̀mú bíi mẹ́wàá kí ẹ̀ bá ní la fẹ́ pé àbáwọn sí mẹ́wàá asbab mẹ́wàá àyè dáálébàtún lè mọ̀hìbá tí máa ń fa àánú ọlọ́ọ̀ba fàtàrà inna asbab al-jaliyatu

كما في قراءة القرآن بالتدبر يقول كما كبر أراه كما القراءة أما القرآن كاع يقول لك عشر مجي أراه بالتدبر كل فقبل كلور المسلم أبو سنكاي نور المسلم تفهم لمعانيه كلام باب وياه وانتم عارف بما كاس كنتا وعيه وتبع في الناس بويدي أقولك بيدي باقي تاع القرآن كاتماري باقي القرآن كاتماري ودي تفهم لمعانيه وما يريد به عشان تعرف قالوا لا قوي دي انا اكيد من ما من اسمع الله بعد ما يسمع الله بعد الثاني التقرب الى الله تعالى بالنوافل بعد الفرائض لين ما تمر اسبوع وجلو يعني كما يتا اما فرائض عيني فرض العين تمجتو اما وجلو ورنكا لين ما فرض الناس لا اما النوافل التقرب الى الله تعالى بالنوافل بدل الفرائض ó rí eyín olùkọ́ máa fi kíni kó máa fi kí kó gbìyànjú láti máa súnmọ́ náà ọba pẹ̀lú àwọn náfìlà tí láti lọ Quran tó kọ́ sí lẹ́yìn náà bá kírun àṣù bá tán kó wà náà sí kó máa sàwọn àfáàr àwọn lókè sọ́nà tó lè sáà ká sí wọn náà á fi wọn bí kírun àṣù bá ìkànnì náfìlà bí bẹ́ẹ̀ lọ. الثالث دوام ذكره على كل حال باللسان والقلب والعمل والحال فنسيبه من المحبة على على قدر هذا كدوام ذكر الله كيف يسري فطلوبة دائما دوام ذكره كما سيكتب دائما على كل أمر دوبة باللسان سبحان الله الحمد لله ولا إله إلا الله بقلبك أنت أنه كرني ما إلى ذلك البيوت ما في هروي وبسيروا نقول إيه كيكم بنا وباي وما إلى ذلك والعمل أتشاء ولا حالة تسيرة ìpín tó ní bẹ́ẹ̀ níbi ìrìnkẹ́ ọlọ́ọ̀bá náà ni dèédé ìkúbọ̀lù títí ó di yí ẹlẹ́ẹ̀kẹrin arọ́àbẹ́ ìsáàrù mahabbihi ala mahabbika ń dá galgata hawa kó o pèsè tí wọ́n fẹ́ ju tí wọ́n fẹ́ lọ kó o pèsè tí wọ́n fẹ́ ju tí wọ́n fẹ́ lọ ó di ilé yìí yóò mọ ọdún ní nígbà tó bá dúró tí pé ìfúnni bá bẹ́ tì sí ìrẹ̀kọ̀ báyìí ọlọ́run fẹ́ kiri ó kò mọ ní kìí sí mo ní fẹ́ sí àwọn ọlọ́run fẹ́ kiri ó di wa ilé yìí wà ní ojúmọ̀ múyàn nífẹ̀ẹ́ ọlọ́run bá sàn wọ̀tàrà ó di wa number five alakhamis مطالعة القلب لأسماء وصفات ومشاهدتها استقبلها في غيرها رياض عاد المعرفة بميادينها هناك كما غنوا كان كلوك ما رنق دوام وقلوبة أما سيف قلوبة قلوبة القدير قلوبة لبراني إيه قالوا ما فوق ọmọ rí àmì ọlọ́ọ̀bá lára gbogbo nǹkan tó wá ń ṣe ọmọ rí gbogbo ti lọ yìí àwọn náà ti ń mọ èèyàn lọ yìí ọmọ ìrìn àgáàrẹ ṣe gbogbo ayé gbogbo ayé àwọn sẹ́ńtìtì ayé gbogbo àwọn sẹ́ńtìtì ayé wọn á wọ́gùn ẹ̀sì tí wọ́n ń pọ̀ sí a illallah kọmọrún sí àwọn ọ̀sìn láti kọmọrún a ọlọ́wọ́ bá lágbára gbogbo àwọn onímọ̀ ìmọ̀ wọn akọ̀kọ̀lẹ̀ wọn alágbára wọn di ọ̀lẹ ó di ìrà lẹ́yìn náà lẹ́yìn kan ní bá ń tó ń rí kó máa rántí lórí ẹ̀ ó dé lẹ́yìn náà kó ká kó máa lọ kó bọ̀ ń ka eré ní gbogbo ó dé ọlọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kẹfà asáàdì mùsàáhàbìtì bírìhì wà ìsáni ìwà ní ìbìhì záhìrà wà bá tìmọ̀ àbáwọ̀ àbárò kó máa mú jáde ìdìmọ̀ máa wà lọ́kàn kó máa jẹ́rìí sí ìsáàni àtàwọn nǹkan ìwà tọ́lọ̀ ṣe fún ẹ̀ wọ́n ni àwọn àdìdá tọ́lọ̀ ṣe fún ẹ̀ ọmọ ẹ̀rọ fi ìdí wa tí wọ́n rántí ọ̀rẹ́ mi kan mọ́ bíndẹ̀ tí wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tí ní ká máa wo àwọn tí wọ́n kéré sí wa níbi ìgbéra ayé káàdì ká máa mọ̀ wọ́n tó jù wá lọ káàdì wa àjọ tó mọ̀ọ́rẹ́ tó láwọn máa dá nìkan lu àwọn mo ṣe kí n ká orin yẹn sórí ìbọ̀dé orí hásórí ìdè ìdíjẹ̀ àwọn ará áùsì yẹn ni lórí tí máa wí ni pé bàbá kan lọ́mọ rẹ̀ ń yọ lẹ́nu ló fẹ́ra bàtà báyìí ni kò sówó lọ́wọ́ ọ̀hún kò sówó lọ́wọ́ ọ̀hún láti yọ lẹ́nu kò fẹ́ra bàtà báyìí bá tẹ̀lé owó jọ wọ́n arọ́ owó díẹ̀ kò kó lọ́rẹ̀ bàtà fún un wọ́n ní kó jí káwọn lọ sọ́jà wọ́n lọ wọ́n á débi kan wọ́n á rẹ̀ nìkan tí ń fìdí wọ́ wọ́n dàbá kí bàbá yìí ń ṣeré tani àbí báwo kí mo fi lẹ́nu kò lẹ́sẹ̀ mi ẹ́ lòun ti wá lẹ́sẹ̀ lòun wá ń pariwo bàtà bàbá ìlú padà sílé bàbá ìlú padà sílé nìkan lọ́dọ̀ lọ́run dá tó lẹ́sẹ̀ yìí wọ́n wá lẹ́sẹ̀ wọ́n sẹ́ni pariwo bàtà bàbá ìlú padà sílé always ká máa rántí ìdẹ̀rẹ̀ ọlọ́run bàtà náà ti fún wa àti ìdọ̀kú ká máa wọ ẹni tó jù wá lọ nípa nǹkan ayé ká máa wọ àwọn tí wọn ò tó wa ní ká lè bá jẹ́ ní tí ìmọ̀ lọ́wọ́ ọlọ́run bàtà subhanahu wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀lú ọlọ́ba ẹlẹ́ẹ̀kẹ́gbé wa ìjábí ha ìtìsára sáàdù dẹ́nà rẹ̀ òun náà ni kí ẹ̀jẹ̀ pé kí yóò máa jẹ́ kí àdó ọlọ́wọ́ bá àwọn ìjọ ọlọ́ba kúrú máa gbọ́ jọ lójú pé ah, ọlọ́mọ ṣàánú mi mò ń sọ̀rọ̀ bó sì ń gbọ́ àwọn èèyàn sọ̀rọ̀ èmi náà bẹ́ẹ̀ ń kan ẹ̀rọ kí n gbẹ̀yẹ̀ kan ọmọ kòrónà lọ́lọ́run ti gbogbo ayé gbogbo ayé ọ̀gbádùn yìí ìṣáàlá orí ẹlẹ́ẹ̀kejì láti dó láti orí ẹ̀kejì láti bẹ̀rẹ̀ nígbà ní ìṣàlá ọgbọ́n ti péjú wájú kíjẹ̀ máa jẹun tí máa ronú nípa nǹkan wọ̀nyí àwọn tí wọ́n wà nípa orúkọ nípa àwọn orúkọ ọlọ́wọ́n bá wọ̀nyí táwọn sì rántí ọlọ́wọ́n bá sùkúrànà ọ̀tàrà wọ́n lè bá wà náà àwọn tí ó jẹ́rẹ̀ àjàlùkíyàmà náà bá ń bẹ̀ ìjà wà náà tó jẹ́rẹ̀ àjàlùkíyàmà wọ́lá Qur'an al-Karim wọ́lá aláìlélá ó sọ fún wa lẹ́ẹ̀kan pé kí wọ́n gbàgbé pé kíkéré bàbá lọ kárí pé à ń gbìyànjú láti ṣe fíṣibí láì sínú àkáǹtì máa wa jaiz bank náà ni Umar bin Khattab islamiyya ló kọ àkáǹtì yẹn lẹ́yìn náà jaiz bank àkáǹtì máa wa náà ni zero márùn six nine eight two one ni àkáǹtì máa bọ́lá àti bá àfọlọ́ sí ìṣe yìí náà ni Muhammad Kabir Murtala ọkùnrin five thousand naira Muhammad Kabir Murtala ọlọ́wọ́ fàyínà fàyínà. ضعيف كالتان فوانسة أسر عرانسة الله تعالى ثلاثة الكلامة لا معدين ولا بني إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم الله سبحانه على سبيل أجمعني بالنبي التوفى في آدم إن شاء الله والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀rọ kún oníjẹ́rẹ́ ilé ìsọ wípé tí èèyàn bá kàkùrán tí ó wá bá Quran dé ìkan tó ti fẹ́ dúró ǹjẹ́ ẹ̀rí kan wà láti sọ wípé ṣàkàlà wà àzù. àwọn afáà ni wọ́n máa fọ́gbọ́lò yẹn ẹ̀rí kan bá ta Quran débi kan fún ẹ̀sẹ̀ ṣàkàlà wà àzù àmọ́ kò sí ẹ̀rí kan tó ká máa sọ bẹ́ẹ̀ níbi tí ibi sọ́lá sallallahu alaihi wa sallam tó bá wọn rántí wa ó sọ Quran lójú ẹ̀kọ́ tó kọ́ sọ̀dọ̀ kọ́ lọ́wọ́ àzù nígbà tí òun gan ló pé abdullahi bin mas'ud kuka nasi quran kun abdullahi bin ya rasulullah ma ka quran fún ọ da ita pé wọn wọn kuka rasu wọn lè mina fẹ gbọlọ fi di ayan lómi ni ma ka quran fún ọ ti di sanadi fi kuma ọdún kan ni hasbuk hasbuk hasbuk ó tirẹ̀ ó tirẹ̀ ṣùgbọ́n kò ayé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ afáfún náà wọ́n máa discourage kí ṣe máa fi kú sílẹ̀ kan lọ́wọ́ làásìn lóò fi dáa ni àmọ́ nípa bí o ti wí nǹkan sábà wí ààrẹ Quran gbọ́dọ̀ fi kí gbọ́dọ̀ fi dìkan ló ní ẹgbẹ́ kára wá tuntun kúrò Quran ẹ̀ka Quran fún akára ní ara bẹ̀rẹ̀ àwọn oníṣẹ́ kó sọ́dọ̀ kan lọ́wọ́ làwọn ó di yé wọ́n fi ṣe gẹ́gẹ́ ajá máa fara àrùn ara wa ni ó di yé wa bọ́láwó ah, tí a làálù náà. ibi tí tẹ̀lé ó ní ẹja fún ẹni tí àwọn méjì fi kẹra wọn tí àwọn òbí ọkọ tí wọ́n á kóra àtẹ̀bí àkàrà tí lọ sí àwọn ọmọbìnrin tí ọmọ wọn fẹ́ fẹ́ tí àwọn ọmọbìnrin náà àti bí àtàrà àtọ̀rẹ́ àwọn náà gbà wọ́n ní àlejò wọ́n yọ ojú wọ́n ṣe wáyé bí ìtàn wọn mú fún wedding ní ńjọ wedding yẹn pàtàkì covid nineteen déètì yẹn kí ọkọ àti ìyàwó yẹn tí wọ́n lè máa gbígbé láyà. ara ọ̀ tí wọ́n sì so yìí àwọn gan sọ pé àwọn lọ so yìí akọ̀ nìka gbogbo tí a bá ṣe àbíbi ní ìnáma àmàlù bì nìyẹn jẹjẹ gbogbo tí a bá ti pọ̀lú àníyàn obìnrin àwọn kan tí wọ́n lọ bẹ̀ wọ́n lọ ń fẹ́ àwọn fẹ́ lọ sí pàápàá báwọn fẹ́ lọ sí pàápàá ni òde kíkà ń pè tukọ́lá ń kọ́kọ́ yẹn fún àwọn àfìrí ìjọba wa dábàdá sharif fún zainabu ó di sharif làbúkọ́ fẹ́ zainabu ìjọba wa tó mu wa wá nìyẹn tó máa dúbẹ̀ tí wọ́n bí lọ sharif gbọ́ fẹ́ zainabu bẹ́ẹ̀ ló fi fẹ́ ìjọba ìṣúgbọ́n náà fẹ́ sharif náà farama lẹ́yìn náà a rí pé àwọn méjì farama wọ̀ fún ìṣòwọ̀n lẹ́yìn náà a rí pé kò sí kéèké ìwúgbẹ́ láàrin wọn ìwọ ni pé wọn ọ̀dọ́ mu yẹn nìkan náà lápẹ́ pẹ̀lúwe níbi wa ẹlẹ́ẹ̀kejì sábẹ̀ òun náà ni pé àwọn òbí Sharif wọn wá sí àwọn òbí Zainab wọn á tọrọ àwọn òbí Zainab àwọlé yìí wọ́n dà láwọn fífi wọn láti dá wọn bá sí Sharif ó di mẹ́ta dáhùn ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ náà ni sàdáàkì ẹlẹ́ẹ̀ka àwọn náà ni káwọn ẹlẹ́rìí wà ń àwọn ẹbí gbájú báyà máa sọ àmọ́ wọ́n mọ̀ pé àwọn aṣọ ìdí ni àmọ́jọ́ tó fẹ́ ṣe wọ̀límà wọ́n pè yẹn gbẹ́bìn gan ni ìṣó ìkọ̀rọ̀ yẹn atọ̀rọ̀ sígà àti fún ẹgbà ọmọ ìrànlá rẹ̀ mo gan ni gbígun ńlá nù ìlú ìlú àníyàn tí wọ́n ti fún ọ̀sẹ̀ ìdí sọ́kú nǹkan báyẹn jẹ́ ìdáláyé àwọn ẹ̀kọ́ máa bára wọn sí ìdí náà lọ ni mo kún wọn mú kí wọn fẹ́ lóṣù ìdí wọn fẹ́ lóṣù ìdí Sharif àti Zainab papọ̀ kọlu ta gbàdúrà wa ń bá wo ti ara rẹ. ìbéèrè tó tẹ̀lé ni pé ẹni tí ìyá tó bí kìí ṣe mùsùlùmí ìyá yẹn wá sáláìsì hmm. ṣé ọmọ yẹn lè lọ síbi bẹ́ríà ìyẹ́ ọmọ tó jẹ́ mùsùlùmí yẹn ṣé lọ síbi bẹ́ríà ìyẹ́ tó bá lọ ṣé ó lè kàdé ìjọ kẹta ìjọ kẹjọ ọmọ ìlàjà lè fún ìyá rẹ. ẹ ah, àbákú sanu wa ẹni tó yẹ iye bá jẹ́ jíjẹ mùsùlùmí kó máa bí wọn wà fún yáyìn kó gba ìsìlámù tó wà láyé mùsùlùmí wà ní òkè mùsùlùmí kó máa tún yáyìn dáadáa kó máa tún yáyìn dáadáa wọn bá ti kú tán kò sí ìjọkọ̀ pẹ̀lú yáyìn mọ́ láti kú o ní kọ́ máa wí bẹ́ẹ̀ o ìkọ́ máa mi lóye gẹ́gẹ́gẹ́ gan ẹni wo kùrán wọn náà wo kùrán wọn wọn náà sọ fún wọn tún sí tún sí yorùbá ọlọ́run ni mẹ́fà ìbílẹ̀ kan ni wọ́n ti bá kú wọ́n sì zumi sàárè wọn tí wọ́n jẹ́ náà ìgbà ọlọ́run wà gbọ́dọ̀ ní sẹ́rẹ̀ ó di wà sọ̀rọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́tí wàá ń yọ pa pé ó ní à mo ní sí o àtúbáwá ọ̀bọ̀ ní sẹ́dùn àlè rẹ́bi ọlọ́ọ̀ àmì ọ̀gá rẹ̀ àbó tọ́lù fi gbọ́n kọ́ ní sẹ́dùn ìdálẹ́ ọ̀fẹ́ lọ àwọn kìfèrí ìgbà yẹn láwọn ní ti yẹ káwọn tí wọn ni kó fún ọ lówó kó ní kó fi fi ọmọ ọ̀sán òní ó ti kó bá lọ bẹ̀ kó sì máa tàdúrà fún ní wọn gbà tó ìgbà ìṣẹ́ àwọn olùkọ́ láyé wallahu ta'ala alam. fún ìfẹ́jú kan tó kùtà ní kámẹ́bà wíṣẹ̀ ẹ̀dàkùn ẹgbọ́ àbúkà sọ wípé tí a bá ní àwọn aṣíwájú tí wọn ò ṣe dáadáa ẹ̀kọ́ wa ò ṣẹ́ èpè fún wọn tí àfààyàn ti rí dájú sí nínú. òṣèré bí a máa sàdúrà fún wa ní sípì fún wọn a ní máa sípì fún wa máa sàdúrà fún wọn ní káwọn ọ̀tọ̀ àsọ̀nà ègùn tá à ń ṣe ní dẹ́rẹ́bà ní tí wà yìí tó wá ní sáré jù kí wọ́n bẹ̀rẹ̀ sí kì fún kò sí ti ní ká lẹ́yìn tí ká mú tó bá fọ́ gbé ní ẹ̀tàrà yìí ní kòtò àwọn afúwájú wa máa tàdúrà fún wọn sí ọ̀sán kí wọ́n yàn wọn sí kan fún yín wọ́n máa ṣe àwọn ìṣesí kan fẹ́ kí kò ní tẹ́ lọ́rùn ìdíjẹ́ àti ni pé a máa bẹ̀rẹ̀ ọ̀bọ̀ fún àwọn ẹ̀sìn sí ni kí ọ̀bọ̀ kọ́ bẹ́ẹ̀ gbogbo wa سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت fọkànlá tó bẹ lẹ́ẹ̀kì. maaleykum salaam. ara àwọn béèrè tá a rí lórí social media ni oníbèrè wọn lórúkọ àwọn hashim abdul wọn ní kí ọlọ́run mọ́tà àbáwá yọnu sí ní ilé ayé àti ní àlùkìyàmọ́. àmì àgbègbè wa náà. ìbéèrè wọn ni wípé irú oúnjẹ wo ló bà àlùwàlá jẹ́ gẹ́gẹ́ bí bóyá epo ni àbí ẹ̀yẹ́ dìbò ni àbí ẹ̀yẹ́ dàgbà ni ìbéèrè wọn ẹlẹ́kìrì wọ́n ní ṣé ó bá túnmọ̀ mọ́ kí èèyàn bọ́ọ̀sì kéèyàn fi àtúwàtò wọ òòrùn lórí ilé iṣẹ́ títún àṣùbà ẹlẹ́ẹ̀kẹta ẹni bẹ́ẹ̀ wá ń ṣàlùwàlá pé fífi ìka yọnu tó wà nínú ilẹ̀ kéèyàn bẹ́ẹ̀ wá ń ṣàlùwàlá. alhamdulilayi alamin ah, ìbéèrè pé irú àwọn oúnjẹ olóba àlùwàlá jẹ́ oúnjẹ kátó bá lọ́la jẹ́ oúnjẹ kátó bá lọ́la jẹ́ náà ní kéèyàn jẹrẹ rànkúmí òun nìkan la afá àpákárí làwọn anábìlá ni wọ́n gbà lọ́dọ̀ àwọn sáàmì um, kò bá lọ́la jẹ́ lọ́dọ̀ àwọn anábìlá tí èdè jẹrẹ rànkúmí ibi tí láàgbà ń sálọ̀la àwọn nìkan àmọ́ kéèyàn jata ni ìyẹn di kò ní ọba jẹ yẹn ọba jàmàlà ọba àdéwúrẹ́ rí ọba àlọ́la jẹ́ ó di wa ẹlẹ́ẹ̀kejì kéèyàn brush nípa tiwa kéèyàn lo tiwa kàbí nípa bá súnà ní kíkà tiwa kan bá gbogbo oorun bẹ́ẹ̀ kéèyàn máa lo tiwa kàbí ní dáwọ́lá an aṣíkò ala ummati la amartuhum bi tiwa inda kulli salat nítorí wáyé pé kí wọ́n fara ní àlùmọ́ mi ìgbà kan wọ́n láti kọ́ máa ṣe lo tiwa gbogbo bá bá bá lẹ́kùn kó di wa so súnà ní kí ẹ máa ròyìn ọlẹ́kẹ̀ọ́ ó di wa ọ̀bùn kò tó bí gbogbo báyìí súnà ní ó di wa lẹ́yìn náà ìmá fi ká gbẹ́nu yẹn ọ̀pọ̀lọpọ̀ máa rò pípa ẹ wọ́pọ̀ síwáàtì àmọ́kò sí ní ọ̀lọ́lá àwọn ẹni pé èèyàn bá fi rọ́pọ̀ síwáàtì pọ̀ àmọ́kò sí sí síwáàtì síwáàtì dáadáa àdùbá mi lò wọ́n ká ẹ̀ka lò ká ní àníbì bá sálàyé fún wa ó di wa wallahu ta'ala alam kò sí ní dọ́wà lọ́ra rẹ̀ kí ẹ yọnu kí ẹ bọ̀ sí kí ẹ bọ̀ bàbá wọn pé ó ti wà wallahu ta'ala alam. láti fún bí ẹ̀yà bá wá sálù àlásà ni wọ́n máa ń làtà sí wà nínú ẹ̀kọ́ gbòógì títì nígbà tá wà nínú ìnà àlọ́lá. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله اللهم اجعلنا التوابين واجعلنا متطهرين اجعلني بارك الصالحين لي وان السنة أدري والله تعالى عالم آمين